sáà fún un. Ah, wọ́n mánéèjì rẹ̀ ni àlẹ́ fún ọmọ ṣàrẹ́ ẹwọ́ lọ́wọ́ mẹ́bẹ̀ yẹn o. Ah. ó dáná tó bá sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan tẹ̀ ń kọ mí lómi inú fọláṣadé ọ̀rẹ́ mi àṣé alágbára mọ̀ ṣubú. ṣé ìwọ ò mọ̀ wípé bí erin ṣe tóbi tó nínú igbó erin náà mọ̀ ṣubú. Hmm. iṣẹ́ olúwa náà. ọ̀rọ̀ ọ̀rọ̀ yá àṣẹgbẹ́ tó kó nínú ìlú wa yìí ìṣe bẹ́ẹ̀ ni pé ó fẹ́ gbàrà sí mi dànù ẹ̀rù sì ń bà mí. ní kíni ó jẹ́ gbèrè sí ọwọ́ dání dáadáa kó mọ́ jò dànù nítorí ẹni tí ọlọ́run ò lè mú kò tí ì dá o. inú yín wá ń dùn mo bí yín ni inú yín wá ń dùn. ẹ dákun a yáa bẹ́ẹ̀ a sọ Ah, èmi ò lẹ́ sọ̀rọ̀ ìyá mi láì dáa bẹ́ẹ̀ bá sì wá torí wípé àṣegbé kù ìyé mi àjẹgbé lẹ́sìn wá sọ̀rọ̀ rẹ̀ láì dáa àjẹgbé gbàgbé ṣe inú nítorí wípé àṣegbé òkú níwọ̀nba àgbà tèmi ọmọ rẹ̀ àjẹgbé ń bẹ láyé ìyá àjẹkú ìyá àjẹkù ìyá àjẹ tó kú tẹ̀ ń yọ̀ ẹ gbàgbé pọ́mọ tó fi sílẹ̀ gan lè pa ní jẹ́. ẹ má bínú ó dáa bó bá wá jẹ́ bẹ́ẹ̀ mo níṣẹ́ kan tí mo fẹ́ ràn yín. a jẹ. ẹ ẹ ó dáa báwọn iṣẹ́ ẹ̀dá kankan ni o ẹ wà á dìde báyìí ẹ lọ gbogbo ibi tẹ ẹ bá léwé tẹ ẹ légòdè nù lù yìí ẹ lọ sọ fún wọn náà wípé àṣegbé ti kú òye mi àjẹgbé mo sì fẹ́ kó wá bá mi kẹ́dùn rẹ̀ ní kíákíá àfíà. ẹ dákun ṣé ẹ pé gbogbo gbogbo gbogbo ara ilé wa lè kí n kọ́ wá ní àbí báwo la ṣe fẹ́ kọ́ pọ̀ tó. sétí rẹ dì ní. mo ní gbogbo bí o bá léwé tó o légbòde ìyín túmọ̀ sí pé gbogbo mọ̀lẹ́bí rẹ pátá mo fẹ́ rí. yéè gan-an. ọ̀dà bàbá. aró òkè ọ̀la. ó ti di ṣíṣe. àfíà àfíà. ojú ló ti gbọ́ tí. ló ń ká sí i. ti gbó ti jù. igbó jẹ́ ìjù mi tìtì mo mọ̀ wípé igbó ń jẹ́ ìjù mi n tó jẹ́ kí n pè pàdé sóríta yìí nítorí àjẹgbé ọmọ àṣegbé ni o tẹ́ ẹ bá rántí ńgbà tí ìyá rẹ̀ náà ń bẹ láyé ó ní n tó fojú wa o. ó ní tó bá tó tó ohun àfàdé fẹ̀ ni o. bẹ́ẹ̀ni. ó di tó tó bá tó ọmọ òkú ayé. Hmm ibi tó mọ̀ mí ẹ̀yẹ bẹ̀ ń dárò wa gbèrègbè lórúkọ méjì àgbè ní jẹ́ ọlọ́gbà yìí wọ́dà olóríta yìí wọ́dà ìbà kùtùkùtù awo òwúrọ̀ ìbà gọrígọrí awo ọ̀sán gangan ìbà kùkù ṣùwì awo ọ̀gànjọ́ ìbà sákà awo olú ọyẹ ìbà gìrìmúlẹ̀ awo òde ìjẹ̀ṣà ìbọ̀nàbọ̀nà lè oníṣàgùrẹ́ ìbá jagunmalè akáwọjọ ọ̀run ìbá alájàntìẹ̀lẹ̀ awẹ́rí ìbá girigiri wọ ìbá girigiri wọ ìbá òrógbòǹdù tọpọjọ ọ̀rọ̀ yàn wáyé ẹ jẹ́ kábọ̀ fi kábọ̀ yóò dà kódó di ọ̀run gbúre gbúre gbúre gbúre gbúre gbúre. àṣẹ ọ̀sọ́pọ̀ dorídorí ọba mọ́kì ọba èjìgbò ọ̀dẹ́wọ́dẹ̀rẹ̀ àwọn òmójúbíò ọba kí aláoríṣà o. ìwọ láwọ òde dùgbẹ̀ ọmọyìn mi ọmọyìn mi lápárọ̀ kélòkò bàbá ilé yìí níjù ariwo ẹkún àtàgé aláyé ló ní aráyé gbé àwọn ọmọràn lẹ ló ní apẹ lórí èrùpẹlẹ eruku òde gbòǹgbò òde ó di dandan kí wọn gùn wá lóde lọ. ọjà gbélé. èèwọ̀ ẹ gbọ́dọ̀ gbé kalẹ̀ ẹ gbọ́dọ̀ gbélé ọ gbọ́dọ̀ kanlẹ̀. Ah, ah. tánú ohun obìnrin mò ń gbóhùn mhm. ìwọ ta ni. èmi àṣegbè ló kọ mi èdè òbúrò ni mí ọmọ ẹkùn ààyè èmi lọ máa jígáwé gbogbo sọ ló kọ ẹni tá a mọ̀ lọ́sàn-án ìgbéná wojú ẹ̀ lọ́gànjọ́ òru èmi ni. àṣe kékeré mọ́ mhm. ah, ah. kí ni tó fẹ́. ẹ má gbé kalẹ̀ ni mo sọ fún yín ẹ̀yin ẹ fẹ́ gbẹ̀bọ̀ ẹ fẹ́ gbé tutù láì fi tèmi àṣegbé abẹ ní ọmọ òdùtá ìbínú dá ṣe ẹ wá lérò pẹ́ bọ̀ wọ́n ó fi kò ní fìhìn kò ní dà ẹ má yọra yín lẹ́nu bẹ́ẹ̀ bá fẹ́ gbèkuru jẹ lẹ́wọ́ ẹ̀bọ̀ra ẹ tètè padà adìẹ tí ń bọ̀. lórí ìta tó fẹ́ ṣe iná. lélẹ́yìí. ṣé lórí ìta yìí. lórí ìta tá a lọ sẹ́mọ́ lórí ìta. mo di wọn lọ́wọ́ o. kábọ̀ orí yín ò àbí ìwọ ó gbìyànjú rẹ. ẹni tá a mọ̀ lánàá kó tó dé ni ọ̀sàgbọ̀n ti ń wí. ẹ mi rò pé pé pé pé ọkọ̀ fẹ́ gbà látọ̀. ẹbí wọn ò bá gbà lẹ́jà lọ́lẹ̀ bòmíì a tún wá gbé tútù padà. ẹ jẹ́ lọ ṣé ṣé bí nìkan ni. ṣé wàá mọ̀ ṣe bẹ́ẹ̀. ẹ jẹ́ gbé lọ di igi tí bí kálọ́rì gbé bẹ́ẹ̀. àlẹ́ gbé padà bọ́. báyìí ni àgbà bóyá ká lọ báyìí ẹ já lọ báyìí ìwọ náà ni ó síwájú. èmi náà ni kí tó síwájú. èso oje ọgbọ́dọ̀ pẹ́. ọ̀lẹ́mẹ̀rọ ọjà ẹ̀yin ṣe sá ẹ̀yin ìbá dúró ẹ ní kí ni láò ṣe láṣẹ bẹ́ẹ̀ lákó ẹ̀yin ní kí ni kò ń ṣe ìkan ṣe bí ọwọ́ ẹ̀wù ẹ̀jẹ̀ ẹ ní kí làgbáǹrere ó sì àgbáǹrere ṣe bí ọyọ̀wò lórí sanransan ẹ wá ní kí lèmi ó ṣe ẹni bá ní kí làá ṣe làá ṣe hàn ẹ gbìyànjú ẹ tún tẹ́bọ̀ ń gbé ẹ bá san pa táǹpẹ̀ tó kọ ọyọ̀jú ẹ tún tún gbé ẹ bá tó orí yín ọ̀dà ilé ìsúnra ayọ̀ òjò. Hmm. Hmm. ó gbọ́ òòlù kú mọ́ onírò ní gẹ́gẹ́. ẹ o ẹ ra ya ṣé dáadáa ni àdúpẹ́. ẹ̀kújọ́ mẹ́ta o. àwa nù. gbogbo ilé ń kọ́ o. àdúpẹ́. kà sọ̀rọ̀ mọ́ màrí ọ. ẹ ẹ̀yin mo wá rí. Eh, ah, sí o sí o. ìyá wa mo mọ̀ pé yóò ṣe yín ní kàyéfì. bẹ́ẹ̀ni. n tí mo wá rí yín fún nítorí agbe tí ń sunkún kánú gbó kágbe má bàa sunkún kánú gbó mọ́ ni kálùkò tí ń sunkún kájù ó má bàa sunkún kájù mọ́ kí gbogbo ẹgbẹ́ ẹyẹ ó lè rí mú mi nú oko ẹ rí ẹ mọ̀ pé mi súnmọ́ yín dáadáa náà àwo tí wọ́n ń bẹ nílẹ̀ yìí kíní kan ni wá ń ṣẹlẹ̀ ní ọ̀dẹ̀ wa àwọn ibi tá a mọ̀ ń gbé tutù lọ tẹ́lẹ̀ tó ṣe pé bàbá gbé tutù débẹ̀ lọ́wọ́ kan ètùtù wọn ó ti lọ bàbá ṣáájò lọ́wọ́ kan yóò ti dáhùn ló di pé bàbá gbé tutù lọ́bẹ̀ ètùtù bá ti gbé lọ́bẹ̀ làábà bí n bá ṣáájò fún wọn ájò wọn ò ní dáhùn bẹ́ẹ̀ ah, mo wá wò pé kíní yìí rí báyìí tẹ́lẹ̀ òun láti jẹ́ yí pé èdò lọ́wọ́ nùnù nígbà mo wá ta tí mo tọ́ mo rí pé ẹ̀yin ló yẹ kí n wá rí ẹ dákun ìyá mi mo wá ṣe ètò kíní kékeré yìí kí n fún yín yóò ti yẹ náà yóò ti yẹ <laughs> kò lè jẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ni dákúndúró náà o ṣé ń gbà tó o wá gbé tutù tó o gbé gbogbo ẹ̀ tí ò jẹ́ tí ò rí bó ṣe yẹ kó rí mọ́ o ọwọ́ wa lọ wà bọ̀ ọwọ́ mi lọ bá ń bẹ̀. tó ṣẹlẹ̀ ni pé ńgbà tí èmi bi àwọn onílẹ̀ léèrè mm. ọ̀sá méjì odò ẹlẹ́yẹ ìlọ́jáde mẹ́ mm. ẹ má bínú mo wá táwò mo rí i pé ẹ̀yin ló yẹ kí n wá rí mm. ẹ má bínú. èmi lọ́wọ́ ayọ̀ wá rí ló ṣe wá rí mi. Eh. mo ṣe ṣe ètò ẹ̀bùn yín wá pé ó yẹ kémi náà kí n lè tún ọmọlúwàbí mi ṣe. <laughs> ọgbẹ́bùn wá fún èmi àṣegbé torí pé ó ṣe tutù ètùtù ọgbà ah, ọ̀dà kò burú o mọ gbẹ́bùn rẹ lọ o ah, èmi ò fẹ́ bùn rẹ o mo ti yọ̀ǹda fún ọ èrè mọ̀ ṣe ah, mẹ́bò ń ṣe kò sì jẹ́ múra sí i bọ́ bá gbìyànjú ìgbìyànjú rẹ ni ò tó bọ́ bá gbìyànjú sí dáadáa ó rí i pé yọ̀ọ́ mọ̀ jẹ́ àrẹ̀mú ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ń súnmọ́ yín tí mo sì mọ̀ yín dáadáa mo sì moríkì yín náà lẹ́lẹ́ni tó bá moríkì yín ẹlẹ́ẹ̀ní bàjá ṣe bẹ́ẹ̀ yẹn lọ hmm. ọmọ alákéteré pé ọmọ aláwòrí jíyọ ọmọ náà wẹ́rẹ́wẹ́rẹ́ ti ń tajọ ní níjù bí náà bá búrẹ́kẹ́ tán níjù ọmọ níjù yín ò gbọ́dọ̀ sojú tọ́dọ̀ wa náà ní sojú ẹ dákun ìyá mi. alẹ́ bí oṣù hmm? dúró ná sọ̀mọ̀ pé àwo tó bá lóun gbójú gbóyà tó lóun dáńtọ̀ ń darò lójú ọwọ́ akọ òfin tèmi àṣegbèsè ah, èmi àṣegbè mo ṣègbè mo ṣe pamọ́ àṣegbè kan ò sí àṣepamọ́ lọ́wọ́ à béèyàn bá lòwú òtẹ́rù ètí ó fi tanná nu ẹ̀ ló mú pákúrú làkúrú ní mí ọ̀la kúrúkúrú jagun òòṣà tí í gbénu atẹ́gùn ìjọyàn wà ìwé wúrẹ́ mi sojú bẹ́lẹ́kẹ́ ọ̀jalé dẹ̀ǹgẹ̀ mi tutù lẹ́yìn ògbóná nu èmi àtìdé aláṣejù bomi gbóná ni mọ̀ ọ́n gbé lọ wọn fẹ́. ìyá àṣegbè. mọ̀dọ́ ló mọ̀ fìyà kún sẹ́ẹ̀ mo láṣegbè ni ó pè mí. ẹ dáhùn ayé ti jẹ ebe ọkọ mi ni. àṣegbé àṣegbé. mo jí ọ gbèjé gbẹjọ gbẹ̀rìndínlógún. mo mọ̀ pé ẹ dàrún àmọ́ ẹ dákun àbí bóyá owó ọ̀rọ̀ tí mo gbé ẹ̀bùn yẹn wá ni wọ́n gbé wá lọ́jọ́rọ̀ o. dákun dúró náà ṣé n ò fẹ́ tọ́ rí un ọmọ pọ́sàgbà mo bù ọ́ bọ́ bá ya ọ̀tọ́ ìrẹ̀lẹ̀ kò kí lé o. ìyá wa. Ah! mo ti ṣoògùn lò ǹjẹ́ mo ṣoògùn lò báyìí bí ìyá ìbá kankan síyàn lọ́wọ́ bí ìgbà téèyàn dáràn ni ta ni wọ́n wà gbé kinní fún. òótọ́ ni ohun tí lisa sọ o ọká bímọ sílẹ̀ ó bóró àkéèké bímọ sílẹ̀ ó bí yọnu. ìjọ̀gbọ́n ló bí. àgékò ejòrè o kankan ní yọnu lẹ́nu mm-hmm. bá a bá tètè wá nǹkan ṣe sí i àfàìmọ̀ kí tiẹ̀ má lè ju tìyá rẹ lọ. ǹkẹ́ mi ò ń <laughs> gbénu àpètùtù nífẹ̀ẹ́. Hmm ọ̀rọ̀ balẹ̀ ó dìtàn èwo ni ṣíṣe. ẹ̀yin awo. àwo oúnjẹ. àwo oúnjẹ ebe mi wí njọ́ kìíní àná. sáwọ. mo wí nígbà tí ìyá rẹ̀ kú tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ mm-hmm. mo ní ìyá àjẹkú ńlẹ̀ ń jó lẹ́kọ́lù lẹ́kọ́ fún lẹ́kálágogo ẹ̀ ń dáná ẹ̀ ń yọ̀ ṣé ẹ ti gbàgbé igba ẹlẹ́yẹ tí ń bẹ lókè àjà. Hmm. ògbó àtọ ẹ ń bẹ. wọn lọ ka bímọ lè wúrò. bẹ́ẹ̀ ni. àgékù ejò rẹ ó ti ń ṣòro bí agbọ́n wọ́n sì lẹ́nu báyìí tọ́ka igi kígi tọ́ka bá ti fẹnu sọ báyìí igi ọ̀wọ́n gbẹ̀kú ni. bẹ́ẹ̀ ni o. ẹranko kẹranko tọ́ka bá ti fẹnu tiẹ̀ sọ yọ gbẹ̀kú ni. bẹ́ẹ̀ ni o. ẹ wọ ẹ̀yin èèyàn mi. ọmọ dàbí ìpè mọ yánu ni èmi ti fẹ́ pè yín ti pẹ́. ẹ ṣáwò. mo fẹ́ pè yín ṣàkíyèsí. pé ọ̀rọ̀ yìí ní sọ ẹ jẹ́ tètè wá nǹkan ṣe sí bí bẹ́ẹ̀ kọ́ dùgbẹ̀dùgbẹ̀ rẹ̀ bí ti ṣe ń mì lókè yìí bàbá ilé jábọ́ yóò mọ tabara lé yóò mọ tabara oko ọdẹ ẹni tí ọ̀rà yóò mọ sọmẹ. apẹ̀tùtù ọ̀la. wọ́n ń dáyé. sórí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí obìnrin ò mọ́ọ́rẹ́ ayé rẹ̀ ò sì mòrò bóyá òkú rẹ̀ ń mòrò n ò lè sọ ló dáfẹ́ lẹ́sẹ̀ kòkò ọgbẹ́ rẹ̀ tí ń fojoojúmọ́ wá tí ò kiri àmọ́ lórí tata adé yìí tó bá kọ̀ lógì àfọ̀díkọrọ ní tèmi fẹ́ sọ fún yín rèé kinní kan bẹ ní sakoto àgbà fẹmi ẹ wo ẹ súnmọ́ mi ní. àmọ́ àmọ́ síbẹ̀ a jẹ́ wípé kó ní dúdú ọ̀tá dúdú kó ní pupa ọ̀tá pupa káláyìrì ó sì ta ìrì ẹ wo iṣẹ́ gẹ ọmọ aláṣejì ọ̀wọ́n <laughs> ní ọmọ àṣejèrè ah, èmi ò gbọ́dọ̀ tún gọ̀ mọ́ ọlọ́run tábọ̀ra. ẹ ká lọ o ẹ rè wá o ìlétà yẹ gúnugún bá gbà igba ẹyẹ ni ó fi bẹ̀ sílẹ̀ igba ẹyẹ èmi mo wí bẹ́ẹ̀ owó làwọn fi ragún owó làwọn fi rọ̀sùn àtigún àtọ̀sìn wọ́n jọ ń dògbò lógbò ni àjọpọ̀ nílùú yìí bá bá ṣagídí tó bá kọ̀ lógì à ń fọ ní kọ́rọ́ ni. irú kí ni gbogbo eléyìí èmi ò mọ bẹ́ẹ̀ yóò bá ṣe nǹkan yóò ṣe kíákíá. n ta pè náà la ṣe ọ̀dà àwa mátẹ̀ẹ̀ta la jọ pilẹ̀ kínní àbí kìí ṣe bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni tọ́lọ́ ẹ̀yà wo. ẹni mọ̀nà nítọ̀ tánu láàrin náà àbájẹgbẹ kọ́ ni. ẹ̀yin awo. àwo ń jẹ́. ẹ̀wọ̀n kú tọ̀nà. lẹ́ o. ìsà. èmi náà ni. <laughs> mo rí i wípé ilé mi àjẹgbélẹ̀ ń lọ láti lọ ṣe mí jàǹbá mo sì á ní kí n mọ̀ da ẹ̀yin àgbààgbà fèrè yòyò láàmú. bó bá jẹ́ bẹ́ẹ̀ nǹkan. ẹ wò mo wá ní èyí tí ìbá ọdẹ yín àgbààgbà fèrè yòyò láàmú kí n kú gbéra mi wá bá yín ní àyè gbádùn rẹ mọ́ alága mọ́ yóbi rábìrá òde wé àrò gidi gbáyé dọ́nà sọ̀rọ̀ ọmọ ọlọ́run àti ẹgbẹ́ kúkú dájọ́ mọ́ni wọ̀rọ̀ báyìí láti rẹ̀. tèmi sọnù tó yẹ kọ́rọ̀ rẹ ó já sí inú nígbà tèmi dúró báyìí tí wò sọ̀rọ̀ ìwọ ń lè sọ̀rọ̀ nígbà tó sì bẹ̀rẹ̀ rọ̀ ọ̀fọ̀ ló fi bẹ̀rẹ̀ ẹ tó yẹ kó kọ́ kì nílọ ìwọ la wá bá lóòótọ́ lisa bara ọgọ lèmi. lisa bara ọgọ. èmi mò ń jẹ́ bẹ́ẹ̀. wò ó mí dáadáa kó wò mí látòkè nílẹ̀ lisa bara ọgọ ni àròkù olókùú mọ́sọ̀fẹ́ mo ti sáwọ alárárí tí mo mú kété bọ̀ mo sáwọ ajérò rí mo má fira bọ̀ àfira mo mú bọ̀ bẹ̀rù sórí àkàn lábùkù ló dá bàrà agọ́nirègún. èmi ni lisa bàrà ọ̀gọ̀ àròkù olóòkú mọ́sọ̀fẹ́ ọkùnrin lọ kẹ́sí. lóòótọ́ ló dájú wípé èèyàn lásán ń joyè lisa adáyànmọ́ mo ń gbọ́. bí kì í bá ṣe wípé agbára rẹ̀ ò wù lò bá ní kò gbiná ni iná lọ́nà tí ìyá rẹ̀ tó dánwò. àmọ́ lóòótọ́ mo mọ̀ pé o lágbára lisa. wọ́n yàn wọ́n. kódà o sì lóró pẹ̀lú. ẹ̀rín mi ń jáde. mo gbọ́ àmọ́ kò sí bó o sì lè lóró tó o ò lè lóró tàkéèké. àjẹgbé èbúra ahónúgbẹ́bẹ̀. ajẹgbẹ́ mi kò jẹ wo ọ wà padà lọ sọ́dọ̀ àwọn awo tó kù rẹ gbogbo ẹ̀yin tẹ́ ń pèsè èrò láti sèmi ajẹgbẹ́ ní àgbà lọ́bùn gbọ́ kó o jẹ́ kán mọ̀ wípé èmi àjẹgbé àpáta ni mí ẹ̀yin tó bá sì forí sọ àpáta yóò fọyán gan ni wọn ò ní bá yín sí e mọ́ àfíà. Abla! Ó máa wù mí kẹ́ gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà yín. Ṣé ti gbọ́? Ẹ̀hẹ̀ tomorrow might be too late. Ẹ má fi ìgbàlà yín dọ̀la pé ọ̀ jẹ́ kí n jáyé tí mo fẹ́ jẹ jẹ́ ìṣe bó ṣe wù mí tó bá dọ̀la màá gbà kò sẹ́nì kankan tó mọ ìgbà tá a dá. Èrè kí ló lè jẹ́ fẹ́nìyàn? nígbà tó bá jèrè gbogbo ayé tó wá sọ ẹ̀mí ẹ̀ nù á dára kẹ́ ẹ gba olúwa torí bíbélì gan wípé olúwa fẹ́ràn ọmọ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ rẹ̀ nìkan ṣoṣo fún wa pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kì yóò ṣe ṣègbé yóò sì ní ìyà ìnípẹ̀kun. ẹ dákun mo lè béèrè ẹ béèrè. torí bàbá jẹ́jẹ́ ń dárúkọ nísìnyí kò sẹ́ni tọ́mù àṣẹmọ́lẹ̀ wọn. ẹ dákun ṣé kí n bá láìsàn káìsàn kan tí ń dà mí láàmú ṣé bàbá yóò bá wa wò sàn òótọ́ lọ̀rẹ́ mi sọ. ṣé tí a bá gbẹni tẹ́ ń sọ yìí ṣá máa lówó tí ò ní sí wàhálà kankan tí ò ní sí ìdààmú kankan ara. ẹ pa mí lẹ́rìn ṣá jésù kristi ọba tá à ń sìn ibi gbogbo ló wà <laughs> ṣeré ìtẹ̀yìn sọ kò sí àìsàn kankan tí ẹ bá gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà yín mm. kò sí àìsàn káìsàn kankan tó lè dúró sí àgọ́ ara yín torí bíbélì gan sọ wípé ẹ̀rù yóò bá àwọn àjòjì ẹ̀mí wọ́n ó sì fi ìbẹ̀rù bójó sájáde níbi kan lọ́ọ́ fi wọn ṣe wá rè tẹ̀yìn sọ yẹn ah, ah. gbogbo ohun adùn ayé gbogbo ayọ̀ ayé iyọ̀ ayé mọ ohun rere tó ń bẹ kárí ayé gbogbo ọ̀dọ̀ bàbá mi ọlọ́run elédùnmarè ló wà tó wá fi ọmọ ẹ̀kọ́ tó ń ṣe jésù kristi tó rán wá sáyé láti wá gbà wá là nígbà tẹ ní àwọn àìsàn yóò ṣàjáde ní àgọ́ ara wa bàbá yóò sì wá ń gbẹ́rẹ́ ni ẹ̀mí ò láìsàn. kò yé mi náà kò yé mi o. gbẹ́rẹ́ kò sí gbẹ́rẹ́ kankan níbi kankan ó yẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ní agbára ìjẹ jésù olúwa ọlọ́run á ga yín lógo ẹgbà ọpẹ́ wa. àmín àmín àmín àmín àmín káre. Ah! kò tiẹ̀ mìíràn kódà kò mọ̀ pé nǹkan bá òun irú agbára òní ń bẹ lára ọmọbìnrin yìí ah! ó dáa bó bá jẹ́ bẹ́ẹ̀ ń tọkùn ní agbára rẹ̀ ń fi ni. àjẹgbé ọmọ àṣegbé bàbá o bàbá o àjẹgbé ọmọ àṣegbé ẹlẹ o mo kẹkẹ pẹ̀lẹ́ o ṣé mi sẹ́yìn o ẹ fẹ́ rán mi sẹ́ ẹ fẹ́ pèsè fún mi ẹlẹ o bàbá. èmi ò ní sẹ́tì ìgbè fún ọ àmọ́ dákun kí ni tó dé gan-an tẹ̀yìn àjọ̀lú ọ̀sán tẹ̀yìn sáfárábìnrin ti ń lọ. bàbá agbára tí ń bẹ̀rẹ̀ ọmọbìnrin agbára tó tóbi pọ̀ ni o agbára tó jẹ́ pé kò sí rárá ẹni tó lè wà ah! kò ṣeé kọlù ní o àwọn ẹgbọ́ra ọ̀sán tá a bá rírò èèyàn bẹ́ẹ̀ tí wọ́n agbára bẹ́ẹ̀ bá ń bẹ lára rẹ̀ a máa ń sá lọ ni nítorí pé agbára ńlá ni agbára tó ju gbogbo agbára lọ ni agbára tí ò ṣeé kọlù ní. padà padà padà àjẹgbẹ́ bàbá gbẹ́nu rẹ sùn mi ò tó ojú yín o. ìyẹn ń túmọ̀ sí wípé ọmọ náà lágbára jù ń lọ. ah bàbá mi tó sọ bẹ́ẹ̀ o mi ò tó wí bẹ́ẹ̀ o mi ò ní má kọlu o ó kàn jẹ́ pé mi bá kọlu ogun ni o. ṣùgbọ́n kí ẹ mú ẹ kẹrẹ́ńdà ó wà. ìwọ bóòdòdò àjọ ń lọ ni. sọ mo pọ ṣe ń tó dùn mí lánàá. kí ni mo ṣe bá lè mọ. ọkọ fún mi pé kí n jókòó dé ọ síta mo sì jókòó jókòó jókòó ìyàn padà rí ọ tí mo fi lọ sùn. má bínú ìyá mi rán mi lọ odò. ìyá rẹ rán olódò ẹbí ìyá rẹ bá tiẹ̀ wá rán olódò náà ṣe bọ́ ọmọ pọ́ sáà sọ pé mi náà kémi náà sáà dúró èmi ní sí ọ ṣé nǹkan ta ọ lẹ́sẹ̀ yìí ṣé ìyá mi rẹ ò tí mọ̀ pé èmi àti ẹ̀ ń fẹ́ra ni kí ni ah àjẹgbẹ́wò àjẹgbẹ́wò àjẹgbẹ́wò èmi lẹ̀ ń kì èmi àjẹgbé lẹ̀ ń kí lókèrè báwọn. ẹ mọ bínú ẹ mọ bínú bàbá àjẹgbé àjẹgbé àjẹgbé bàbá àjẹgbé bàbá. àjẹgbé bàbá ẹ mọ bínú. àjẹgbé ẹ mọ bínú. arábìnrin kan ló gbé wáhà yìí. mo mọ̀ mo mọ̀ ẹ àǹtí ṣọ́ọ̀ṣì ni àǹtí ṣọ́ọ̀ṣì. àǹtí ṣọ́ọ̀ṣì èmi ní jẹ́ àǹtí ṣọ́ọ̀ṣì. maybe arábìnrin tí àwọn tí wọ́n mọ̀ ń kéde nípa ọ̀rọ̀ bàbá wọn àwọn ni. tí wọ́n mọ̀ ń kéde nípa ọ̀rọ̀ bàbá wọn tá eh, bàbá wọn. Ah, eh, àwa náà mọ̀ a kàn ṣèrànlọ́wọ́ fún wọn ni wọ́n wá yálégbé lọ́dọ̀ wa ń bì ní. ta ló nítọ̀hún láàrin tó gba arábìnrin ọ̀hún sílé láì jẹ́ pé mi àjẹgbé mà. Ah, èmi ni àjẹgbé. ìwọ ni. bẹ́ẹ̀ ni àjẹgbé. ìwọ ló gbà rẹ̀ sílé láì ṣe pé mo mọ̀. inú. ẹ sì bù ń gbà. tó rojú ló rojú ṣàánú náà ni. orí ibùsùn kan náà lẹsìn jọ ń sùn pẹ̀lú. bẹ́ẹ̀ ni àjẹgbé. ó dáa báwọn ọwọ́ wàá síwájú mo fẹ́ fojú mi gan ní ibùsùn ọ̀hún. wọ́n dá bábá. àfíà. mo sì sọ mo sọ mo sì sọ ṣé wọn ò ní ṣe nǹkan fún mẹ́ni yẹn sọ̀rọ̀ gbé ọkọ ìyàwó òfin sọ̀rọ̀ ìyàwó ní bẹ́ẹ̀ náà. sọ̀rọ̀ kí mo kìlọ̀ fún yín nígbà tí. bẹ́ẹ̀ ni òfò sọ̀hún jẹ ah, bẹ́ẹ̀ ni òfò sọ̀hún àjẹgbẹ́ dípò. gbà wọn kí ni iná kí ló ṣe ẹ ah, farabalẹ̀ aṣọ́ọ̀rì ah, mi ni farabalẹ̀ kí ló ṣe ẹ. ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ àfẹ́sọ́nà mi ni mo wà bí arákùnrin tí gbogbo aráàlú mọ̀ ń sá fún àjẹgbé èmi àti àfẹ́sọ́nà mi sọ̀rọ̀ bó ṣe dénú ó sì mú àfẹ́sọ́nà mi ó sì mú wọlé sórí bí n ṣe wà ìmọ̀ ọkọ tí ń ṣe fáfẹ́sọ́nà mi lọ́wọ́. Ah, ah, ah, fara ẹ balẹ̀ àṣebọ́kùnrin làjẹ gbìyànjú tó wá dédé ń pọ̀n báyìí. wo sórí sórí báyìí ni ìmọ̀ tí ń ṣe fúnyàwó mi lọ́wọ́. ìyàwó ẹ. kódà gan ẹ̀rù ń bà mí ló jẹ́ kí mi gan fẹsẹ̀ fẹ́ ẹ. ṣó ṣì wà ń bẹ̀ ṣàjẹgbé ṣì wà ń bẹ̀. ó sì wà ń bẹ̀. wọlé kó lọ múra wọlé kó túnra mú kó jẹ́ ká lọ. iye gèdè dẹ̀ ń bẹ̀rẹ̀ àjẹgbé àjẹgbé ló ń bẹ̀rù. ṣọlá ògbówó mi wọlé kò lọ múra múra kó túnra mú kó já lọ bá. kí n wọlé kí n lọ rè é múra. lọ múra kí ló ń ṣe. Ah, ah. ọ̀rẹ́ mi àjẹgbé màá ni sóòrò àjẹgbé tó ń wò ó tó bá ní kí igi gbẹ lóòrò igi ó sì gbẹ lóòrò. gbẹnu sanwó igi wo ló ń gbẹ lóòrò sórí kò yí sínẹ́ẹ̀sì lásán ni igi tó ti fẹ́ gbẹ fúnra rẹ̀ ó máa gbẹ tó kàn ń bẹ̀rẹ̀ sójọ́ lọ́hùn ni. Ah, wọlé kó túnra mú kó jẹ́ ká lọ bá torí gbogbo tètò kan gbọ́n yé mi ò rí sí o ọkùnrin kùnrin lásán jẹ́ jẹ́jọ́ agéńdé ọlọ́run àbóòrí yan ìwọ náà lè jà ẹ lè jọ. Ah, ah. àbí òun ẹ tí mò ń darúpọ̀ ní àjọ wo bó ṣe ń lọ yìí mo fọ sábẹ́ ọ bẹ́nikẹ́ni bá béèrè mi lọ́wọ́ rẹ má sọ fún wọn pé mo wà ń lé o jọ sọ fún wọn pé òun ò sí ilé ni o ọlọ́run ò ní bàtẹ́ ọ jẹ́ mi. tọ́lá ah, farabalẹ̀ wo n sí ilé n sí ilé sọ gbọ́ n sí ilé. ọkùnrin kan ni ẹni lẹ́yìn tí òun máa dàda ní ìsìnkú mọ̀ọ́dá ni géńdé ọkùnrin báyìí ló dẹ̀ ń sá fún àwọn èèyàn ṣì gọ̀ wọ́n ṣe gọ̀gọ̀ lérí kò lè rírò èmi lọ́nà ẹni tó wá dúró tẹjọ́ máa jẹ̀ṣẹ́ wá ẹjọ́ máa fà á tóra ta ló tẹ̀fẹ́ bí rírò ọ̀dẹ̀ rírọ̀dẹ̀ ọ̀rẹ́ lọ́wọ́ tèmi èmi ọkùnrin mẹ́wàá àjẹgbẹ́kọ̀ àjẹsùn ni aládàáda. Thank you. gbàgbọ́ yóò ní ìyè àìnípẹ̀tàn yóò ní ìyè àìnípẹ̀tàn. pé bí wọ́n ń pariwo mímọ́ mímọ́ ń bí látẹ̀ẹ̀kan ni. ewu wà ń tì wo ti ń bẹ lọ́wọ́ arákùnrin ìwà kan. Ah, ẹjọ́ ẹ̀ ní èèyàn rere èèyàn àwọn èèyàn kan wà wọ́n ní ìṣòro wọ́n láwọn èèyàn kan wà bí wọ́n ní ìṣòro bákan àbí méjì tí o bá wà nù wọn jọ àtijọ́ jáde síwájú. ẹ ẹ àfọ̀ṣẹ akọ àfọ̀ṣẹ ó dà ó fẹ́ dàbí pé ìyàn yín gan yóò gbà mí láyè gan gidi gan. orí rẹ burú lọ́rùn rẹ abúfẹ́sọ̀fọ̀ o fẹ́ pàdánù ojú rẹ méjèèjì orí mi lẹ́gbẹ̀ẹ́ o sì tún o lè mú wò o mẹ́ni tí mo lẹ́gbẹ̀ẹ́ rẹ báyọ̀ tó lè kó kọjú mọ́ dandandandan àwọn wo lẹ́gbẹ̀ẹ́ rẹ nígbà tí ẹ wá bí o ṣáà pé ìpínlẹ̀ ẹgbẹ́ ibi ni èèyàn yìí yóò dùn wá bá a jọ mú nǹkan lẹ̀. wọ́n bí àwọn àtàwọn. iwájú olúwa la wà yìí ẹ jẹ́ ká jáde síta. to an infinite. ọ̀rọ̀ infinite. ẹ àwọn bàbá wa wọ́n fẹ́ ṣiṣẹ́ ìyanu ẹ má jẹ́ ká ti jú kòsòrò kòsòrò kòsòrò ní ẹlòmíì à. ìwọ ìrànwọ́ dídán. ẹ jáde ẹ jáde ẹ jáde. wọ́n ṣe tí kò ọjọ́ kọjọ́ máa yọ èdè kan kì í di oṣù kóṣù má là bẹ́ẹ̀ sì ni èdìdì kan ò gbọ́dọ̀ dìbàrà láéláé. nǹkan tèmi ní kẹ́ ṣe yẹn ẹ̀yin ẹ ṣe kẹ́ wàá máa wo nǹkan tọ́lọ̀ máa ṣe ilé ayé yìí. mi ò ní gbàgbé pẹ̀lú ògo ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe pátápátá ni mo máa ṣe. jésù adẹ́gbà gbogbo ògo jésù àtàwà lọ́hùn. And sir, there is one more thing. One, one, one. Ẹ mo fẹ́ bèrè. Ọlọ́run sọ àkànbí. Ọmọ Bèlàó. are you to pronounce the name of the man of God like that? Who are you? Mo mọ̀ mọ̀ fi ìdánwò ráńpẹ́ yẹn hàn ni. Kó o lè mọ̀ pé mo wà Get out of here! You get out of here! You have the effrontery to confront a man of God. Kúrò bí wáyé, get out! Ìwọ ni yín ń yé. O jẹ́ mọ́ fi àìsàn ikú òjijì síra rẹ lára. Nítorí bí mo ti ń wù inú rẹ ti ń pòpọ̀ ó sì ti ń gbóná lódìlódì. yes ah yes yes. bó o bá ti délé kó o sọ fún babaláwo rẹ tí ń jí arífa ńlá jogún wípé o pàdé èmi àjẹgbé ọmọ àṣegbé. ń gbóná ló tọ́ náà ń gbóná ló tọ́ wọ́n ti pàdé. àló wá sí ilé ìjọsìn ibẹ̀ ló ti pàdé mi. ah ah ah. maitọ àjẹgbé tó dárúkọ yìí ọmọ àṣegbé àbúrò nǹkan ló sọ. ó ní sẹ́ òun a máa máa lágbára ẹgbẹ́ a máa fi mọ mi ọmọ bá mọ mi. ìgbà ìyá. tàfi mọ mi tàfi mẹ́mu òun aṣọ alágbára ẹgbẹ́ aṣọ dìgbà mẹ́mu a máa fi mẹ́mu tí ò sì máa bálẹ̀ tó lébi àfẹlẹ́dùà. bó ti jẹnu àjẹgbé mi ti kalokalo ẹdì yóò lórúkún ẹjọ́ ẹlẹ́kọ̀ọ́ ò fi yọ sí ọkùnrin ló ké sí tó fi àlálẹ̀ gàràgà ṣé o wá fẹ́ gbọ́ olúgbòhùn tí mo ṣe fún ọ tó ń lò ọwọ́ rẹ̀ mo ti bá ẹ. bẹ́ẹ̀ni. ọkẹ ah. ah, ó ti ń yé mi bọ nfa tó ti yé mi tán ẹ ẹ kó yé mi pátọ. pátọ. etí rẹ̀ mélòó. méjì. méjì ọ̀rọ̀ ló tún gbọ́ àdúgbò. ọ̀rọ̀ ni mo fi ń gbọ́. ibi àwa bàdé lórí tata wa yìí gbogbo ibi tó o bá ti ń gbúrò àjẹgbé jẹra fún o. wọn ò gbọdọ̀ sọ yẹn fún yàn. Ah, èmi gan màá sá jìnnà jìnnà jìnnà fún mi. ó dà bẹ́ẹ̀ o. ẹni tó bá wá pè mí pé kí n máa bọ̀ níbi tó bá wà tàbí tó bá júwe bẹ̀ ibi tó bá wà fún mi ó yẹ kí n ṣépè fún òun. tàlàṣẹ ni tàlàṣẹ. because kò wáre fún mi ikú mi ló ń wá. èmi ò fẹ́ràn ọkú rẹ̀ lásìkò yìí. ìtorí ẹ̀ náà mo sọ pé ẹ̀ tó bá sọ tó bá sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu ó yẹ kí n kọ́kọ́ pa òun. tàlàṣẹ. tàlàṣẹ. torí èèyàn bẹ́ẹ̀ ò fẹ́ pa mí. ọ̀fẹ́ pẹ́ o èmi á jìnnà sóhun. àjẹgbẹ́ òun ṣẹ̀rùn rí ọ bóun ló ṣe délé ìjọsìn tẹ́ ti ríra. èmi ò mọ o èmi ń jọ́sìn bẹ́ẹ̀ mo ń wàásù lókàn ló náà wá síbẹ̀ o pàṣẹ pàdé nìyẹn. àjẹgbẹ́ ṣáàyẹra fún. ẹ sà àyẹ̀wò àmọ̀ ẹ lè pàdé ẹ bá ń sọ pé kó má bínú kó má bínú pé èmi náà ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àti pé tán bá tó rí mi ní sàkáání wọn ní tán bá rí kán fi mi ṣe kó má dẹ̀ pé gbogbo ìta ń sọ ìgàn ó gbọ́ mi ò dẹ̀ fẹ́ problem. <laughs> tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ kó gbọ́. mo rí ẹ má jẹ́ kó gbọ́. pásítọ̀ sá owó tí mo ní mo yá o. mo ti gbà á. gbọ́ àwọn kìnìún ọ̀hún gan-an àmọ́ bíyá àwọn ẹ̀bùrọ̀ yẹn ní bá wọn ẹ ẹ kúṣẹ́ o ẹ jọ ẹ má bínú o arákùnrin mi ò rò pé mo rí ojú yìí rí nínú ìjọ yìí bó o lẹ ṣe jẹ́. ẹ mọ̀ bínú kò pẹ́ tí mo darapọ̀ mọ́nú ilé yìí àyíká yìí náà sì ni mo sì ń gbé ó ní nǹkan kan pàtó tó gbé ń wá bí n ò sì ní pẹ́ tí n fi padà tí n bá ti parí ohun tí mo wá sí gan-an. ó ní nǹkan pàtàkì tẹ torí ẹ wá bí. bẹ́ẹ̀ ẹ sì ní pẹ́ padà. iṣẹ́ pàtàkì gidi òun ló gbé ń háyìn iṣẹ́ pàtàkì kò sí ní pẹ́tẹ́ fi lọ. bẹ́ẹ̀ni. ẹ ẹ má bínú torí pé èmi tẹ̀ ń wò yìí náà mo jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tí wọ́n ń darí ìjọ yìí àmọ́ èmi fi bẹ́ẹ̀ gbélé tá a bá wà nílẹ̀ àmọ́ wọn wo àyíká wo àmọ́ nígbà tí mo wá débí mo rí tẹ̀ ń nu àwọn kí ni wọ́n wà ń rò pé mo rí ojú ìrí ẹ sì ní iṣẹ́ tí ó gbé yín wá ó ṣe pàtàkì. bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì. kò sì ní pẹ́tẹ́ fi lọ. bá ti parí iṣẹ́ náà yìí mọ̀ padà lọ sọ́ba wa. ká dúpẹ́ lọ́wọ́ olúwa <laughs> ẹ pẹ̀lẹ́ ẹ ẹ mọ̀ bínú gàrí kí wàá ní orúkọ yín. orúkọ tí a. ẹ orúkọ tọ̀dọ̀ yín. ọlásùnkànmí ni. ọlásùnkànmí ọlá ó sì sún kan gbogbo wa sẹ́rí olúwa kò sẹ́ni tó lúwa ò lè ránṣẹ́ olúwa gan ó lè rán wèrè sẹ́ngbà mi a máa rán wèrè tó yọ òkè <laughs> <laughs> ẹ pẹ̀lẹ́ kó sẹ́ni mo bá sẹ́yìn lọ. ẹ mọ̀ bínú ẹ dákun ó ní ìbéèrè kan tí ń béèrè lọ́wọ́ yín. lọ́wọ́ tèmi. ẹ bẹ́ẹ̀ ni. ẹ bèrè ń dà yín lò. nítorí ó ti ṣe díẹ̀ tí mo ti wà yín àyìn gẹ́gẹ́ bí mo sọ fún yín ó sì ní arábìnrin kan tí mò ń béèrè n ò mọ̀ bóyá òun ni olórí ẹgbẹ́ yín àyìn arábìnrin tí mò ń sọ yìí ó mọ́ra ó kú iwájú rẹ̀ gàbáyìí kí n mọ̀ bóyá ẹ̀yin mọ bó ṣe rìn yín ẹ lè sọ fún mi pé ìgbà báyìí ni ó dé o nítorí látijọ́ tí mo ti ń béèrè rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn ń bí ń bọ̀ ń bọ̀ ni wọ́n ń sọ fún mi mo wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin àbá àmọ́ ẹ̀yin lè mọ bó ṣe rìn yín òun mo fẹ́ mọ̀ wípé ìgbà wo gan pàtó ni ó padà wà náà ẹgbẹ́ ẹ ẹ jọ ìgbà tẹ́ ẹ débi ṣé wọ́n sọ pé à ń ṣe ẹgbẹ́ alájẹsẹ́kù ń bí ni àbí à ń ṣe ẹgbẹ́ lọ́mọ àbí bàbá jẹ́ kọ́múlé ibi táwa yìí ilé olúwa ni kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ẹgbẹ́ kan àbí èyàn ń sẹgbẹ́ nǹkan tẹ̀ ń sọ òye mi àti pé kò sẹgbẹ́ kankan bí wọ́n ní tí alága àkọ́kọ́ táwa mọ̀ jésù lálága àkọ́kọ́ so tí èyí ibi táyìn ti wá rí ẹgbẹ́ tẹ̀ ń sọ èmi lèmi ò mọ̀ <laughs> nígbà tẹ́ ti ń júwèé tẹ́ ti ṣe okuru ọ̀gá olómìnira eléyìí tẹ́ fi bá gbogbo ẹ̀jẹ̀ tó yà mí lẹ́nu jù ẹ̀ ló ní àyà ó ní àyà nínú ìjọ olúwa láìsí òtẹ́ẹ̀lì làwà tí eh, Mary tó bí Jésù gan tó bá débi gan ẹ fẹ́ lè júwe pé wọ́n ní àyà sóbìnrin ò ní láyà ni èmi ò mọ mọ mọ mọ tẹ̀ sọ. ẹ mọ bínú ẹ mọ bínú ẹ mọ bínú bóyá èmi gan ni mo sì wọn gbé síra wọn bóyá Jésù Jésù tẹ́ ń pariwo gan òun lé lórí ẹgbẹ́ yín obìnrin tí mo wá ń júwe fún yín bóyá òun ní gbákejì rẹ̀ ẹ mọ bínú <laughs> kò lè tó. ìgbákejì Jésù láìsòsínbàjò irọ́ ẹ̀ ṣe kómi salati àti abe láre wa kí ni kí ni gbogbo rádà rádà sọ inú ìjọ la wà yìí ha àwọn sọ́ọ̀sì ṣé wọ́n ṣe skírínì fún yín gbà tẹ́fẹ́ wá sínú ìjọ sá ẹ wá ní jésù ní gbàkejì ẹ bá sọ gbàkejì ẹ fún mi obìnrin tó láyà a ṣé àdẹ́gbẹ́lẹ̀ ń bí ṣẹ́gbẹ́lẹ̀ wá ń ṣe ń bí láyé yín láyé yín ni mo sọ ẹ bá tún sọrú nǹkan tẹ́ sọ mọ́ tẹ́ bá fẹ́ kí jésù fún yín lẹ́sẹ̀ lẹ́nu a irú rádà ó yẹ kí jésù gbà yín lẹ́nu ni síbọ̀ mọ jésù nìwọ́ gbẹ́sẹ̀ kò tẹ̀sùn mọ́lẹ̀ gbẹ́sẹ̀ náà ó ti ní ẹ. èmi mọ̀ tẹ̀sùn mọ́lẹ̀. ẹ tó o bá ti lè tẹ̀sùn mọ́lẹ̀ sọ́ọ́rí tó bá ti mọ̀ pé ọ lè fọ́lò sọ́ọ̀sì wa ìbóyá kọ́ ọ fọ́lò wa só ti yọ kọ́ ọ fọ́lò wa láyé rẹ mọ́mọ́ ẹrú nǹkan tó béèrè lọ́wọ́ mi mọ́ ẹ mọ obìnrin. àmì evangelist pastor doctor májèsọ ọgbẹ tán tó bá mọ ìyà tí mo jẹ o máa kúnlẹ̀ sórí ibi tó wà yẹn. kí ni o tẹ̀sùn mọ́lẹ̀. má tẹ̀sùn mọ́lẹ̀ jẹ́ kí n sùn dúró sórí ẹ̀. ẹ mọ̀ sísẹ́ yín lọ ọ̀rọ̀ yín ti yé mi ọ̀rọ̀ yìí ti yé mi. ẹjọ eh, eh, eh, ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹwọn kú ẹjọ. kéèpù ó tẹ̀sùn mọ́lẹ̀ èsì ẹlòmọ̀ nílé òkun. sùwọ̀n rẹ̀ ni àmúgbálẹ́gbẹ́ ọ̀ orí rẹ̀ mọ̀ jọ́ o. wọ́n ọmọkùnrin sẹ́jọ́ lọ́wọ́ rẹ̀ kò sẹ́jọ́ lọ́wọ́ rẹ̀. kí n bá sílé tó lọ lọ lọ tí ọ̀dẹ́ bọ̀ rọ̀. àmọ́ bó tilẹ̀ nǹkan pẹ́ tó yàyín ló bá mi. àníjàre lóko náà wọ́n ń dọ̀yọ̀ ní òun ń dá ẹ lóko ní àwọn ìjòyè ní oní ọ̀hún kan orí àgbàdo kéde orí yan nílá fún. Ah! bùrákà sálí èmi ní í ṣe yín gan náà ah! mo gbóúnjẹ kalẹ̀ fún àwọn àlejò mi tó ń bọ̀ àfẹ́sọ́nà mi pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ ẹmu ẹ̀ ń jẹ́ kí ló ṣe tẹ yóò yẹ alátẹnujẹ báyìí gan náà bùrákà sálí. Ah! àbíké ní báwọn èèyàn náà lógún jẹ́ lẹ́fù. èmi nọ́ọ̀sì ni èèyàn ni mí. ẹ ò ṣe àfẹ́sọ́nà mi nítorí àfẹ́sọ́nà mi pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ tó ń bọ̀ ni mo ṣe gbé kalẹ̀. Ah, ah, àbíkẹ́ sórí tó o bá gbóúnjẹ lẹ̀ tó o lè yàn bẹ́ẹ̀ jẹ́ rárá ìyẹn gan ni ò dáa. dàkàtà lé èèyàn lẹ́yìn ẹ ń ṣèyàn o ẹ ti dẹbọra nù gbó. iyún pẹ̀lẹ́ tí mo jẹ. ẹ ìtún jẹ́ kan náà hmm. àfàìmọ̀ kó má jẹ́ àjẹmọ́ yín lẹ́ ń jẹ yẹn Eh, bẹ́ẹ̀ni bùrákàtà lé ó ti mọ yín lára ó ti ní ti bára fún mọ yín lára o. àjẹgbé ni. Ah, ọ̀rẹ́ èmi ló ṣẹlẹ̀. ẹ mú o ẹ mú kó má. wọ́n á mú sẹ́yìn alátẹnujẹ àgbàlagbà yìí wọ́n á mú sọ ẹ mọ ẹgbà ẹ mọ mi sí. àbíkẹ́ kò burú ẹ mú so ẹ mú so. ikú dé ikú dé ikú dé ọ̀rẹ́ mi èmi ló ṣe ọ́tọ̀ sáré látẹ̀kàn. bàbá àbí wọn sọ kí mi ní ṣe irú ẹ̀ mọ́. ta ni. bọ̀dá bọ̀dá bọ̀dá ìjẹ́gbé. èmi èmi Kàsálí kí ló ṣe fún mi. ẹ sọ lẹ́ẹ̀kan pé èmi àjẹgbé mo á rò pé ẹ̀yin là jẹgbé. àjẹgbé àjẹgbé ni igun ń jẹ bọ̀ <laughs> oúnjẹ ilé mi ti jẹ́ lájẹgbé kò tún tó máa jẹ mọ́ èmi ti jẹ́ ilé lájẹgbé kò tún tó fẹ́ jẹ. ṣé bọ́dà Kàsálí ẹ̀gbọ́n àfẹ́sọ́nà mi ó lọ ń pè lájẹgbé. bẹ́ẹ̀ni ìgbà tó sọ lẹ́ẹ̀kan tó ní èmi àjẹgbé mẹrin tó ń ayé mi ti bàjẹ́. ayé rẹ bàjẹ́ lóòótọ́ ah. mo ṣẹ̀ṣẹ̀ rí ọ pé ọkùnrin ni ọ ó dáńtọ́ dáadáa ẹ wo bọ́dà Kàsálí ẹ jà mọ́ ọ lọ ẹ fílẹ̀ ń ẹ jà mọ́ ọ lọ. Ah.

in the recent times mo tún ti bẹ̀rẹ̀ sí lálàá ẹ wá mọ the worst part of it tí n bá ti rí ẹni yẹn o tó bá ti kù díẹ̀ kí n débi ojú ẹ̀ báyìí màá kàn tají ni ṣé bí ẹ̀yin náà lẹni tọ́lọ́run bá ti fọ̀tẹ́ ni wọn ni kò lè pani mọ́ kọ́lọ́run tiẹ̀ reveal ojú ẹ̀ fún mi nínú àlá yẹn ìyẹn ní kókó bẹ́ńsìn. ẹni kẹ́tọ́bọ̀ súnmọ́ ọlọ́run kò sí ogun tí jésù kristu lè kápá ẹ̀. hallelujah. olórin kan ló lè kọ́ ni ó ní súnmọ́ Ọlọ́run o ọ̀rẹ́ kó lè súnmọ́ ó fẹ́ràn rẹ o ẹ̀ṣẹ̀ ló mú yapa wá dágbére fẹ̀ṣẹ̀ kó lè mọ bó ṣe fẹ́ ọ bọ́lọ́run lajà kó lè rójú rere rẹ. ó súnmọ́ Ọlọ́run ẹ rọra o. arákùnrin tó ń lọ yẹn mo ti ń ṣe àkíyèsí ẹ̀ láyìíká lẹ́nujọ́ mẹ́ta yìí kí lorúkọ ẹ. Ah, ah, bọ́dà kan mi nìyẹn. bọ́dà kan mi. bẹ́ẹ̀ ni mà ọlọ́run máa ń lò nínú ìjọ ló máa gbá tún gbogbo àyíká ọlọ́run ṣe. ẹ èmi náà notice mo rí i pé iṣẹ́ kankan kí n ró lójú mi ì dẹ̀ gbọ́ pé bóyá ó ní gbólóhùn asọ̀ pẹ̀lú yàn kò sí kó tó jọ bẹ́ẹ̀ mọ́. ọlọ́run á gbàdúrà gbogbo wa ẹ ẹ ṣeun ẹ bá mi kí ìyàwó àtàwọn ọmọ mi àárẹ̀ra níṣọ́ òru ní ọjọ́ friday ẹ ṣe mo dúpẹ́ ọ̀ma gbọ́ ẹ ṣeun ọlọ́run á túbọ̀ máa sábà àdókùn. olúwa wa. àmín. jésù kristi olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. <laughs> báwo lẹ ṣe rí ìyàtọ̀ nínú àwọn àdúrà tẹ̀ ń gbà àti àwẹ̀ yẹn. sá mo ti rí yàtọ̀ tó pọ̀ kan sá. ẹ̀rí yàtọ̀ tó wà ń bẹ̀. ògo ni f'Olúwa lókè. hallelujah ògo ni f'Olúwa lókè. hallelujah. Hmm. àwẹ̀ yìí ti di mélòó lẹ́nu lórí òkè. èyí hmm, náà ni last day sá. èyí ni last day. bẹ́ẹ̀ni sá. Ah, olúwa ìṣeun olúwa ìṣeun olúwa ìṣeun ẹ má gbàgbé nǹkan tí evangelist bí ń pé tó bá yín sọ. yes sir. ẹ make sure pé kẹ́ tó sùn lálẹ́ ẹ ṣe prayer. okay sir. ẹ súnmọ́ Ọlọ́run dáadáa because bíbélì sọ pé àdúrà lọ̀pá christian láti bọ́ lọ́rùn rẹ̀ ẹ gbàdúrà ẹ ní àǹfààní láti máa lọlé after sáfíìsì tèmi. ok sir mm. yes olúwa wà pẹ̀lú yín àmín jésù olúwa wà pẹ̀lú yín àmín jésù olúwa dúró tì yín. jésù. ẹ wo àǹtí tó kúnlẹ̀ sí ọkàn yẹn àti bọ̀dá tí wọ́n wà lọ́kàn ẹ̀ wọ́n ń bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kí ọlọ́run lè dáríjì wọn ẹ wá wo bọ̀dá tó wà lókè yẹn. ẹ ìyàn tí ń bẹ lókè. ẹ bẹ́ẹ̀ ni wọ́n ń bẹ lọ́hùn fún àyípadà rere nínú ayé wọn. ìdí nìyí tí mo ṣe mú yín wá bíbá kẹ́yìn náà lè tọrọ gbogbo nǹkan tí ẹ bá fẹ́ níwájú ọlọ́run tó dẹ̀ máa dá yín lóhùn àdúrà yín. Ah, ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ kú olúwa sá ó ti rẹ̀ mí sá o mi ò rò pé mo lè continue pàlárẹ̀ yìí sá. kò ní rẹ̀yìn lórúkọ jésù àmín sá àmín sá ọlọ́run tó fún yín lókun àtàgbára tẹ fi gbàdé táìmù tẹwà yìí ó máa fún yín ní oore ọ̀fẹ́ láti gbà fún. àmín sá. bíbélì sọ pé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ àfẹni tó bá forí ti dópin òun là ó gbàlà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mò ń pe ẹlẹ́ṣẹ̀ mi tẹ̀lẹ̀ wá ronúpìwàdà láti wá kọ gbogbo ohun ẹ̀ṣẹ̀ gbogbo ohun àjàgà burúkú láti wá kọ sílẹ̀ tẹ̀dẹ̀ sí mọ̀ pé ẹ̀ ní padà sí inú ẹ̀ṣẹ̀ inú mi dẹ̀ dùn torí pé ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronú pìwàdà. Ah. Oh, ó ti sú mi o ah, èmi ò kà kankan nu bẹ́ẹ̀ bí eléyìí o ah. kí mọ́mì dáhùn mọ́mì dáhùn. Ah, ó fún mi lówó tọ́fẹ́ fún mi o bí wọn kò bá kú dọ́gbọ́n kí wọn máa ṣe bẹ́ẹ̀ tó ń ka bẹ́ẹ̀ báyìí sí àwọn pásítọ̀ yẹn wọ́n máa ṣe kéde pé mi mi mi gbàdúrà seven days náà kọ̀ọ̀kan ṣàbí bóyá àtọ̀ ní kí wọ́n ṣe lọ́rọ̀ yàn ìgbélé ẹ mo ti ṣe ìgbélé six days kó dọ́ kan ẹ máa manage máa manage kí mọ́mí ṣáà fún mi lówó ni o ìyẹn ló máa fi fa wàhálà o. inú mi ò ní dùn tí ẹ bá jí omi mu ah, ẹ má jí omi mu ẹ má yẹ kí iṣu kò yà yín lò ah, kò pẹ́ mọ́ ìgbà díẹ̀ náà ló kù hmm? ìgbò ọlọ́run abẹ́yọ lára yín hmm? ọlọ́run àwa pẹ̀lú yín. sí hmm. <laughs> nǹkan tí ó sí lábẹ́ ọ̀run àwọn ilé náà ń tan ara wọn báyìí yóò wá sọ pé àkótí ẹ lè rí ẹbọrọ ọsán ní jẹun lórí ìrírí ara yìí. brother Kọ́mi ṣé àwọn nǹkan tí mò ń ṣàlàyé fún yín yé yín ṣá. <coughs> nínú ìwé yìí. bẹ́ẹ̀ ni. Ah, ó yé mi dáadáa ó yé mi ó yé mi yékéyéké. so ẹ̀yin náà ní àǹfààní láti máa bẹ̀rù lọ́hùn báyìí báyìí fún ìyípadà rere nínú ayé yín. <laughs> èmi ò yé bẹ́ẹ̀ yẹn o èmi ò yé bẹ́ẹ̀ yẹn ń tèmi <laughs> ọmọ ń bẹ̀ mí ni <laughs> kí ni wàá bẹ́ẹ̀ lọ́hùn kò máa ṣe nítorí fẹ́ lúwẹ̀ òní rí tán kémi wá bẹ lọ́hùn èmi èmi tí wọ́n bẹ̀ kí n wá bẹ lọ́hùn èmi kì í bẹ èèyàn èmi gan fúnra mi ọmọ ń bẹ̀ mí ni kì í bẹ yín lè bẹ èèyàn kankan. kò sí tí ò ní ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run tán o mọ rí yìí lọ gbogbo àwọn ẹbọrẹ ọ̀sán wọ́n ti gba bí kan ń gbádùn ìhùn wíra ní ṣúgà. broda kan ilé ní jẹun lórí ilé. broda kan mi ẹ jọ ọgọ tẹ́ ń sọ látàárọ̀ yìí ó yàtọ̀ sí nǹkan tá à sọ bíbá ẹ ṣé ẹ wà pẹ̀lú mi ṣá ṣé ah, gbogbo ah. nǹkan tí mò ń kà fún yín ó yé yín. Ah, kò sí ní tẹ́ ẹ̀ kà mẹ́rin tí ó yé mi jẹ́njú <laughs> mọ́ ṣe tiẹ̀ mọ́ ṣe tiẹ̀ ìbá tí ó wà. kò sí ohun tẹ́ ẹ kà fún mi bẹ́ẹ̀ ohun tí ò yé mi kódà èyí tó ń kà ń bò mí ti ń sin bẹ́ẹ̀ ń yé mi yékéyéké kàmá ẹ ti sọ ẹ ti ń bẹ́lẹ́gbẹ́ mi bí ń gbádùn ara mi dáadáa bí èyí ní dára mi láàmú yín mọ̀ wo òye gbogbo àwọn tèmi tó ti ẹ̀ ń bẹ́ ń bí lásán yín fi gbádùn ara mi ni ṣe àṣẹjọ́ lẹ́wọ̀ gbogbo àwọn eléyìí náà bí kì í bá ti ṣe eléyìí tó lọ lọ lọ tí ò dé ọmọbìnrin òun sì fẹ́ mọ ohun tí ń bẹ lára rẹ̀ gan-an pàtó àmọ́ bá ti lè hàn kó jẹ́ yóò bá mi bí o yóò bá mi bí á mú agbára rẹ̀ wọn tí a ní. oga ah, oga orí gan orí gan ẹ mọ̀ bí mi. Yeah. brother kan mi brother kan mi ah, ah. farahàn mi tán nǹkan tí mò ń rí yìí ò yé mi ọlọ́run ṣí mi lójú ẹ̀ ni jẹ́ kó yé nǹkan tí mò rí yìí jẹ́ kó yé mi farahàn orúkọ Jésù Kristi Olúwa. bàbá wọn gan-an wá wà báyìí àbíbò yìí bàbá wọn tí wọ́n ń bọ̀ wọn ibo gan-an ni wọ́n wá gbé pamọ́ sí èmi ò mọ ibi tí bàbá wọn yẹn wà o yìí sì gbàgbára rẹ̀ kún tèmi ni yìí gbàgbára rẹ̀ kún tèmi ni o yìí gbàgbára rẹ̀ kún tèmi ó dáná. jáde kúrò nínú kọ̀lọ̀fín wọn tí ó bá wá rí bẹ́ẹ̀ mo pàṣẹ gbogbo ẹ̀mí òkùnkùn tí ó wà lára arákùnrin kí ó máa jáde kí ó máa jáde kí ó máa jáde ní orúkọ Jésù. àmín àmín kí ó máa jáde ní orúkọ Jésù Olúwa ẹ arákùnrin ta ni ọ́. èmi ni àjẹgbé ọmọ àṣegbé. kúkú dúró. ọ̀rọ̀ yìí ti sú mi o èwo ni wọ́n ní drop àgbè fún ọ wọn tí wọ́n láwọn ò lò mọ́ ká lọ wá mi. wo àlàyé wọn ṣàwọn afún wa lówó kò sí tí wọn máa difficulties máa kọ káàmọ ṣù jáde ní tí mò ń jó lọ́wọ́ ni mo fẹ́ jó mọ́ o ọ̀yà àkàrà mọ̀ pé ọ̀kàrẹ̀ o lẹ́ o. olúwo awo àtẹ̀fíní wọlé ẹ̀dú awore tí wá ń jẹ fẹ́yẹ ọmọ agbọ́ṣẹ́ṣẹ́ fáyalé agbẹ́yìnkùlé mọ iye odù tó wù. àwọn bàbá rẹ la gbọ́ fátìbìtì má jẹ́ fọ̀rọ̀ lè sọ̀rọ̀ ń ti rí ọmọkùnrin tó kọjá lọ. <laughs> rí lára ọmọkùnrin hm. èmi ti rí. àṣegbé ọrí. bẹ́ẹ̀ni náà ti rí inú. Hm, agbára ti ń bẹ láàárẹ̀ torí èmi wò pé ń bọ̀ bá dàgbà tó yọrùn òkè díẹ̀ sí <laughs> gbogbo ohun tó bá yẹ kí n ṣe fún lójúṣe ìyẹn wà bẹ̀rẹ̀ sí í ṣe fún yóò jẹ jíjẹ yóò mú mú mu yóò wí wíwì kódà yóò sì gbẹ́rẹ́ mm, gbogbo bí èmi náà ṣe sọ́dọ̀ pin ìyẹn wà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ń gbà náà. Eh, eh, ó dà bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ àmọ́ ti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ náà hmm. ìjáfara ò sí hmm, torí ohun tí a fi ràn ọ yàtọ̀ kó má jẹ́ pé kéésì ó má pàdé ọ̀rẹ́ dà. kọ́ mọ̀ mọ́ lájà. kó má jẹ́ òun ni ó yọ wá lẹ́nu gbẹ̀yìn. òkú àkíyèsí hmm. ọ̀rọ̀ lọ́sọ̀ o ah. toródò tá a bá fojú ré náà kọ́ mọ̀ sí bí eré bí eré kọ́ mọ̀ gbélé lọ. bẹ́ẹ̀ni. Ah, fìyókù lẹ́mi kàrántì yùn <laughs> tèmi ni ọmọ mú gbọ́ lójú méjèèjì ah, èmi ni. <laughs> gbogbo iṣẹ́ tó rán mi mo ti jẹ́ o. bẹ́ǹtì ẹ̀ rí mo ti jẹ́ yín o. bó o wà ní sí ọ̀sá sí ìyọnu ah, ah, kankan mọ́ kò sí lábò. yọ ìdá fún un. ẹ kí ló ṣe ọ. ọ̀dọ̀ yẹn lákàrà tí mo lọ ni mo tọ́ pé mi bẹ́ẹ̀ lákàrà bó ṣe bẹ̀rẹ̀ sí ní máa lé mi nìyẹn wọ́n pè mí lọ́mọ ìyá àjẹ́ wọ́n sọ pé èmi ni ọmọ ìyá àṣegbé pé àṣegbé ìyá mi ló ṣekú pa ọmọ àwọn bó ṣe bẹ̀rẹ̀ sí ní pé gbogbo ọmọdé kọ́ máa pariwo lé mi ìyá alákà bẹ́ẹ̀ ó pè ọlọmọ ìyá àjẹ́ bẹ́ẹ̀ ọ wá ní kí gbogbo àwọn ọmọdé máa pariwo lé ọ lórí kí wọ́n mọ̀ pé ọlọ́mọ ìyá àjẹ́ rèé o bí iṣẹ́ ìdíjà rèé o torí bẹ́yẹn bá lòun ò ní sóògùn kàmọ́ ẹni tí òkùnkù jẹ mọ́jèlé ó béèrè rẹ̀ pé fúnra oníkọ́ ní ara rẹ̀ fúnra ọ̀kẹ́rẹ́ sẹ́kẹ̀ ní ara ẹ̀ pọlọ́dẹ ẹ sọ fún dáródáró kọ́ mọ̀rú aró tí ọ̀dà kọ́ mọ̀ bá mú mi aró. ẹ sọ fún náà yẹn náà yẹn kọ́ mọ́ náà ẹni ọba ẹ wí fún jìmèrè kọ́ sọ gígùn kọ́ mọ́ bá agungi aládì èmi wọ́n pé yà á jẹun ìwọ lọmọ yà á jẹ ó bá bú yéèyàn tán bú bàbá ẹ̀ tán lọ́jọ́ kú òun èpè ọjọ́ kú òun tàn pé ọ̀yẹ́ ni àsìkò títọ́ náà ni ó ti dára. ìbà ó ìbà ìwé òtínú gbọ́ pẹ́gà lómi bẹ́ẹ̀ ni gèrè ó tó do mọ́ya lájùbà. ìbẹ̀yìn ìyá mi ò rẹ́rìn ìjàkọjàkùn mọ́ lójú ẹ̀yin ni yèrèpè ọ̀rọ̀ gbọ̀n lórí aláìgbọràn ológo sẹ́niyàn lọ́rùn ẹsẹ̀ ẹ̀mí ẹ̀mí lógóńgó nárun tọ́nà dọ́sẹ̀ rí ẹ̀fẹ́ tí ò gbọ̀ràn mo júbà yín lónìí ẹ kí bá tèmi ó o ó yá jíjí mo jí mo bá nínú agogo de ìjíjí tí mo jí mo bá kàlàmàgbò nínú agolo bàbà jíjí tí mo jí mo bá lórí àpáta níbi títí ń jáwé tí mo ní kí ló dé tí fọ̀tún jáwé tí fẹsẹ̀ òsì wá gbò ó ní nítorí àwọn agbéléperí ẹni níbí ni. jíjí tí mo jí mo bá gúnugún nínú agogo dẹ ìjíǹjí tí mo jí mo bá kàlàmàgbò nínú agodo bàbà jíjí tí mo jí mo bá winyín winyìn lórí àpáta níbi tí tí ń fọ̀tún jáwé tí ń fẹsẹ̀ òsì wá gbò mo ní kí ló tí ń fọ̀tún jáwé tí ń fẹsẹ̀ òsì wá gbò ó ní nítorí àwọn agbéléporí ẹni níbí ni mo wá ní bó bá ṣe bí ìṣe tiẹ̀ mo ní ọ̀tá gbalé irin gbalé ọ̀nà gba kẹ̀kẹ́ mọ̀yẹ̀ ó dífá fókè ńlá rìbìtì tí wọ́n níṣẹ́ akọni ni ó mọ̀ ṣe òkè tiẹ̀ ń bẹ láìkú kàn gírí gbọ̀n gbọ̀n ní tòkè òkè rẹ̀ ń bẹ láìkú kàn gírí báyìí ó ti gbàgbára omi o torí pé oró ni tiná ẹ̀rọ ni tomi ẹnìkan ìgbélé alákànyàkín gbogbo ohun tó bá ti wù ló lè fomi dá lára gbogbo àṣẹ tó bá wù ọ ní kó máa pa fún mi ó sì di dandan kó jẹ́ bẹ́ẹ̀ fún ọ. nítorí igbó dùdú báyìí lórúkọ àpẹkú ọ̀dọ̀ lórúkọ apárùn igbó ò ní dí gágá kọ́mọ náírà ni wọ́n wá lọ ọ̀gànjọ́ òní gàdùdù kan mọ lọ́nà rẹ̀ ó mọ́rìnà ìdènà òní dènà kẹrù pọ̀ sí ọmọ pọ̀dànù o ti morúkọ tí kún jẹ́ látòní lọ kú ò lè pa ọ́ nítorí akúrin abọ́gimọ́fà lórúkọ àpẹ́kú hmm. àgbòjìjìmọ̀dì lórúkọ apárùn kọ́gọ́rù tọmọsókò lórúkọ tá à ń pe láǹlátú abiyamọ aforúsàsàrọ̀ ọ̀rọ̀ ásà abiyamọ abiyẹ kọ̀ǹgàkọ̀ǹgà kọ́pọ̀ já fún ẹrẹ́ o ojú soro kò soro ojú agbe ìríbi ilé aró kò soro kò soro ojú àlùkò ìríbi lálẹ́ oṣù kò soro kò soro ojú pupa lọ́lọ́ ìríbi lálẹ́ ẹ̀fẹ̀ ojú ẹ̀ ò ní ríbi mọ́ o ẹ o ti wá gbàgbára ilẹ̀ látòní lọ ọ̀rọ̀ tó kété bá sì balẹ̀ sọ onílẹ̀ gbọ́ ó dàṣẹ. orí bẹ́ẹ̀ kò sẹ́ bẹ́ẹ̀. eriwo dìde ẹlẹ́yẹ o dúdú lẹ́yẹ ayé púpọ̀ mi ní jọjọ lẹ́yẹ àwọn ìyá mi ò mọ́ ní fíà inú igbó lejò ń gbé o ó sì gbàgbára omi ó ti gba agbára lẹ̀ nígbà ìlú tí wàá gba agbára afẹ́fẹ́ torí afẹ́fẹ́ kò ní fẹ́ kó má pọ̀ èdè oko lára bẹ́ẹ̀ ni òkúta wífẹ́ lẹ́yìn ó dàṣẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni òkú tó bá ti bá ìdí ó ti tóní tolúwo tùfẹ́ẹ̀ ní tẹjúgbọ̀nà ègbé ayé ti wí dandan ni kẹgbọ̀rún ó gbà á gbogbo ń ayé bá wí lẹ́gbọ̀rún gbà á torí awuyárè kò ní wí tiẹ̀ kó mọ̀ṣẹ́ ní báyìí gbogbo tó jẹ pátá tó mu pátá tó lò pátápátá ó ti di àjẹgbé fún ọ báyìí ìwọ gangan ti wá di àjẹgbé báyìí torí àjẹgbé ni gúnugún jẹ bọ àjẹgbé làkàlàmọ̀gbò ojú òkú ẹ̀rọ ọ̀nà gbogbo ń tọ́ ọba ṣe báyìí ó ti dàṣe gbé àṣẹ ti gùn ún. àṣẹ gùn ún. praise the lord. hallelujah bá yín bọ bàbá yín. ah. Hmm. wọ́n máa bá yín bọ bàbá yín. Hmm. praise the lord hallelujah. àwọn òní bàbá kan tá à ń bọ́ bíbá à ń ké pe ni ó dẹ̀ kí n gbàdúrà wa. ga o àmọ́ kí ló lè mú àṣegbé tó fi ṣe nǹkan tó ṣe yẹn. má jẹ́ kó sì yọ ń kàyéfì ẹni tí ọlọ́run ọba Èdùmàrè ò lè mú kò tí ì dà hmm. kọ́sìmọ́ wo wọ́n ní ṣojú àwọn onígbàgbọ́ báyìí ló ṣe bẹ̀rẹ̀ sí ní dáná sun ilé agbára àyà rẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ síwájú tí àsìkò èèyàn bá ti tó láti yí padà hmm. yóò ronú pé wàdà òun náà sì ti ṣetán láti fi ayé rẹ̀ fọlọ́run Elédùmarè nu. Ah! Elédùmarè ibà rẹ o. Hmm. brother Kànmí brother Kànmí. ẹ ń sùn ni. ìyá wa. Hmm. anyways inú mi ti ẹ̀dùn fógun tó ti ṣẹ́ ní ayé yín mo dẹ̀ tún bá yín dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti ogun ìkọ̀kọ̀ àtogun gbangba mo dúpẹ́ pé jésù kristi ọba tá a ò lè pè jẹ́rìí rán ó ti ṣẹ́ ogun náà ogun tó wá ti ṣẹ́ láyé yín ò ní gbére mọ́. àṣẹ ń sọ àṣẹ níbí o àmì tàbí amen tẹ bá fẹ́ sọ lóyìnbó ẹ sọ pé àmì jésù rárá ẹ fi jésù sí àmì jésù. àmì jésù. <laughs> ok o tó bá jẹ́ tìyẹn ni ṣé nǹkan báìbù yìí dáadáa. ah bó bá jẹ́ tìyẹn ò ní èmi náà mọ̀ ti ń gbìyànjú díẹ̀díẹ̀. bẹ́ẹ̀ ni. Hmm, ẹ ti ń gbìyànjú. bẹ́ẹ̀ ni. <laughs> tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni màá fún yín ní ìdánwò kékeré kan kí ló wà nínú Matthew seven verse one. àmú mi lè yun. ẹ <laughs> mọ ẹ ó yẹ sọ. Eh, ibẹ̀ ló ti wí pé kí ẹ mọ̀ ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ kí a má bọ̀ à dá yín lẹ́jọ́. Ah, ẹ gbà <laughs> ẹ gbà ẹ dẹ̀ mórí mi wú fún nǹkan tẹ̀ ṣe. <laughs> ọlọ́run á túbọ̀ fi rọ̀ yín lọ́rùn jù ah, eh, báyìí. àmín àmín Jésù àmín àmọ́ yá wa àwa náà ní ìbéèrè kan tá a béèrè o àmọ́ ojú ni mò ń tì wá o. ẹ béèrè ẹ feel free bíbélì gan sọ pé ìwọ béèrè àwa ó sì ṣe fún ọ kàn ilẹ̀kùn a ó sì ṣí ẹ béèrè. ẹyin ò àwọn bàbá yín tẹ mọ pariwo níbo gan pàtó lẹ wọn pamọ́ sí. Hmm, kábíyèsí jésù kristi àwa ò gbé ọlọ́run wa pamọ́ síbi kankan ah, ẹ̀yin ò gbọ́ tán máa ń ní ọba tó fi ọ̀run ṣe bùgbé tó fi ayé ṣàpótí tìsẹ̀ tẹ́ ẹ̀ bá tiẹ̀ wá mọ gbogbo yẹn ṣe bẹ́ẹ̀ ń ka àdúrà olúwa tó ní bàbá wa tí ń bẹ ní ọ̀run ká bọ̀wọ̀ fún orúkọ rẹ̀ tí ìjọba rẹ̀ dé ìfẹ́ tẹni ká ṣe ní ayé arábìnrin yìí. evangelist ni ẹ rọra ìyá mi <laughs> eh, ok wọn eh. àwọn ò lè mọ. Eh, àwọn olówó àgbà yẹn fún contract tí àgbàdúrà fún gbà yẹn. ok <laughs> evangelist Bímpé ẹ ṣeun ìyá mi etí tó bá gbà lọ ó máa ń gbà bọ̀ iṣẹ́ tẹ bá wa gbàdúrà sí wọ́n ti fún un. olúwa ṣeun <laughs> Praise the Lord. Hallelujah. Praise the living Hallelujah. Jesus. Thank you, Father. Thank you, Jesus. Olúwa ṣeun. Wọ́n ní kí n wá ọpẹ́ ẹni tó bá dúpẹ́ àná, á rí mi gbà. Àti wípé kí ogun ayé èṣù àtẹ̀ṣẹ̀ kó má lè já contract yẹn gbà lọ́wọ́ ẹ̀ mo tún fẹ́ kẹ́ túbọ̀ bá wa múra sáàdúrà ìyẹn mo ṣe ní kí n mú wa. torí bí kì í ṣe pé olúwa kọ́lé náà kọ́lékọ́lé ń ṣe lásán. hallelujah. ẹ wọ ẹ wọ ẹ fọ̀rọ̀ kọ́lékọ́lé lẹ̀ o evangelist bí n pé pásítọ̀ ìbílẹ̀ wa ìyẹ̀wé mo kí yín o. pẹ̀lẹ́. mo kí yín mo kí yín gan ni o. ẹ wo àti ní problem ṣọ́ọ̀ṣì yìí o àti ní problem èmi àti yín ti ní problem. kí ló ṣẹlẹ̀. ṣebí gẹ́gẹ́ lèmi kàn wo àyíká káàkiri mo bá bóyá tẹ́bẹ̀rẹ̀ sí pé ògèrè ń bá ògbà ta ní fèrè fọ nínú ṣọ́ọ̀ṣì ká ní jésù gangan wá bí ni wọn ò lè sọ̀rọ̀ èdè wọn ògbà jẹ́ kí n fọ́kọ̀sì lẹ́sì mi pé ta ní lo èdè báyìí àbí ẹ bọ́dà kan mi àbí kílẹ̀ pé wọn. kò mí ègé. nítorí lábẹ́rẹ́ sí pọ̀fọ́ láti inú shrine. Ah. bẹ́ẹ̀ kò mí ègé. ẹ wẹ ẹ one on one ẹ sì ní bọ́dà kan. ẹ lè ṣe síbẹ̀. ẹ bọ́dà kan ló bẹ̀rẹ̀ sí pọ̀fọ́ ah, ah. kí ni gbogbo yìí o láì Jesus Christ brother Kọ́mi what is this ẹ má bínú báwo lẹ ṣe jókòó àti pé kí ni eléyìí tó wà níwájú yín pásítọ̀. wo bí èwo gan ló fẹ́ kí n dáhùn lóhùn ní gbogbo ohun tó o béèrè yìí. méjèèjì. méjèèjì. bẹ́ẹ̀ni ọ̀dà kò sí ti ń dá ọ lóhùn gbogbo rẹ̀ nítorí láti ọjọ́ tí èmi ti ń béèrè lọ́wọ́ yín wípé bàbá yín tẹ́ ẹ mọ́ ń pariwo ibo gan lẹ gbé pamọ́ sí níbo gan ló wà báwo ló ṣe jẹ́ àti báwo lẹ sì mọ́ ń bọ́ o ò fìgbà kan dá mi lóhùn rí àmọ́ bí mo ti wà yìí mo ti wá gbà ká mú wípé tí bàbá yín ò bá lè gbè mí kó ṣe mí bó ṣe bá mi. ẹ wá ẹ dúró bàbá tí yín dà. bàbá tèmi ní bẹ́ẹ̀ bì. nítorí wípé bàbá tí yín tí ẹ̀ ń sọ yẹn èmi ò mọ bágbára rẹ̀ ṣe tó àmọ́ bàbá tèmi ti ń bẹ ní àyín mo mọ bó ṣe tó mo mọ ibi tó kù sí tó jẹ́ wípé pẹ̀lú agbára tí ń bẹ níwájú mi tí mo bá fẹ́ kí àkàsọ yóò sùn. tí mo bá fẹ́ kí ọ̀sán ó dòun yóò sì dòun. ọ̀rẹ́ ta ló parí kódà. pásítọ̀. tí mo bá fẹ́ kí kìjà ìjì ó sì jà. Ah! Ah! Ah! ní orúkọ Jésù ṣe ní ti orí ọmọ aláṣẹ lèmi ṣe torí bíbélì ni ẹ̀rù yóò bá àwọn àjòjì ẹ̀mí wọ́n sì fi ìbẹ̀rù bojo sájáde níbi kan lọ́ fi wọn gbogbo ẹ̀yin àjòjì ẹ̀mí ó yẹ ẹ dáwọ́ dúró ìjì dúró pásítọ̀ òkèlè ibo lẹ wà ẹ mi ẹ bá mi ṣí ìwé Jòhánù. ẹ jọ torí Ọlọ́run sẹmi kò sí ìwé Jòhánù kankan lọ́wọ́ mi ni mo ti wà yìí o ìwé jùmínú ló wà mí o sọ ti yẹ yẹ mi ò ráyè ẹ mọ pé mi báyìí wà lọ́wọ́ yìí ẹ ká ẹ sí fúnra yìí kẹka o mo wá pa á láṣẹ gbogbo agbára òkùnkùn tí ń bẹ ní inú ìwé yìí kí ó jáde. tọ́lá tí o bá fọwọ́ kan iná ò jù ọ. mo sì rìn lónìí mo sì fẹ́ wá ṣọ́ọ̀ṣì lónìí o ìfẹ́ wà. tí o bá ka nǹkan ẹyọ kan tí ń bẹ nù tó wà nílẹ̀ yìí. ó dẹni àná. ìyẹn èmi náà òkùnkùn ni ìwọ ìmọ́lẹ̀ sì ni èmi òkùnkùn lè borí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ló máa borí òkùnkùn mo pọ́ láṣẹ gbogbo ẹ̀mí èṣù tó wà nínú ìwé kó jáde ní orúkọ Jésù. Praise the Lord. hallelujah o. hallelujah. orúkọ Jésù Kristi ah dájúdájú kò sí agbára tó ju agbára Jésù Kristi lọ kò sí ogun tó lè borí ogun Ọlọ́run wa. Yeah. We are yes. serving the living God. Yes. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Amen. Orúkọ Jésù ló wà nínú ìwé yìí. Ṣẹ́rí ló ṣe fi ń tàn bọ̀dá akọ. Wọ́n fi ń tàn yìí. Yé kí o pè. Jésù Kristi ló kọ síbẹ̀. Jesus Christ ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣe ti wá rí pé kò sí agbára kágbára kankan kò sí agbára òkùnkùn kankan tó lè borí agbára ọlọ́run wa tá à ń sìn. Yéṣua ní bẹ nínú ìwé ìyá ṣe gbé. Yeshua. bẹ́ẹ̀ni. òun ní bẹ́ẹ̀ nù ìwé ìyá àṣegbé. Hmm. kábíyèsí Elédùmarè ọba tó lè ní kí ìjì dá tí ó sì dá. kábíyèsí. ọba tó ní kí òjò rọ̀ ó sì rọ̀ ṣe wá rí báyìí wọ́n ní kẹ́ má ṣí ìwé yìí láti ọjọ́ yìí ìyá àṣegbé tó ní kẹ́ má ṣí ìwé yìí ó ń tàn yín lásán ni torí inú òkùnkùn lẹ wà kò dẹ̀ fẹ́ fi yín sínú ìmọ́lẹ̀ ó mọ̀ pé ọjọ́ tẹ bá ti lè ṣíwèé tẹ bá ti rí orúkọ Jésù Kristi ọba tàkì ń pèjẹ́ rírọ ẹ máa di ẹni tó ní ìgbàlà àbí kí ni mo sọ ọ wá sọ yín sí inú òkùnkùn ẹ̀yin náà wá rò pé ìwé tẹ gbé lọ́wọ́ lásán yìí òun ni agbára yín kò sí agbára kankan níbi kankan tó kọjá agbára Ọlọ́run táwa ń ọba tó fi ọ̀run ṣe ibùgbé tó wá fi ayé ṣàpótì tìsẹ̀ alágbádá iná. Pastor òkèlè ṣé àti wá tẹ èṣù mọ́lẹ̀ báyìí. praise the living jesus. E, evangelist Bímpé ah, ah. Pastor, ṣé ẹ rántí àlá yẹn àlá tó ti ń yọ mí lẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ ọdún yẹn mo sọ fún yín pé recent times pé mo ti ń rí ẹni yẹn bọ̀ mi ò rójú ẹ̀ ọmọkùnrin ni kàn mí yìí ni mo rí inú àlá yẹn. brother kàn mí bọ nǹkan tó ń wá ni mi ò wá mọ̀ o kí ni mo ta fún ẹ. bẹ́ẹ̀ni. broda kan mi. farahàn mi tán nǹkan tí mò rí yìí ò yé mi ọlọ́run ṣí mi lójú ẹ̀ ni jẹ́ kó yé nǹkan tí mo rí yìí jẹ́ kó yé mi farahàn mi tó ń wá lórúkọ Jésù Kristi Olúwa. kí ni mo ta fún ẹ. bẹ́ẹ̀ni. mo ni mo ti pàdé èṣù. Ah. Ah. kò yé yín ẹ sì lẹ́ẹ̀mọ̀ nǹkan tẹ̀ ń sọ bọ́dá kan mi. Ah. ẹ dúró ẹlẹ́yàá wa ẹ jọ ṣẹlá súnkàn mi wà lọ́dọ̀ yín súnkàn mi sórí pé o kì í ṣe ọmọ dáadáa nígbà tí mo jáde lọ tí mo ní mi gbọ́dọ̀ má bẹ̀ẹ́ lé o tún wá lọ tán o wá múlẹ̀kùn o ti o mú kọ́kọ́rọ́ dání mo ti dé kò síbi tí mi ti wẹ̀ dé ládùúgbò kí ló ń ṣe ẹ́ bí tẹ́wọ́ bá fọmọ èèyàn sí lọ́mọ máa ń wà mo ní pé mo ń lọ mo ń bọ̀ o lè wá tì mí mọ́ta o mú kọ́kọ́rọ́ dání mo ti lẹ́tìbí tí mo kù mò ń lọ sí irú nọ́ńsẹ̀nsì ò nìyẹn. kọ́ máa ṣe nǹkan tó máa máa bíyàn ọ̀nù ṣá rí síwájú bí mo ṣe ń wẹ̀ yìí. kàn mí. kàn mí. kàn mí. kàn ni o ẹ rọ́dà kàn mí ni jàre. kàn mí mi tó sọnù.